إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يفهم الله وبا تي ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún péjú ní àyè alálùbáríkà yìí àtọ̀rọ̀ àlékún sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbìndà alqiyama kí ọlọ́run ọba kí ó máa sáyẹ̀ káwá kún wa. lẹ́yìn náà bi'iznillahi ta'ala a tẹ̀síwájú nínú àlàyé látinú tíra al-arba'in للإمام النووي رحمه الله تعالى ní ìjókòó tí ò ní a ó bẹ̀rẹ̀ látorí alhadithu al-ishirun ìjókòó tí ó gbẹ̀yìn hadithi tí a kà kàn òun náà ni hadithi ẹlẹ́ẹ̀kọkàndínlógún òní àwòtẹ̀síwájú látòrí hadithi ogún عن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تفتحي فاصنع ما شئت رواه البخاري أقبى أم عامر الأنصاري البدري تيجي وكانين أو أنصار أو أرى مدينة وكانين أو تي ọlọ́run ọba kẹ́ wọn tó fi wọ́n ṣe kò ń jẹ́ kí wọ́n wà nínú àwọn tí wọ́n pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní ojú ogun badr àwọn náà ló fi ń jẹ́ albadari wọ́n ní kí ọlọ́wọ́n ọba kí ó yọ́nú sí i ó sọ wípé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kí àlékún ìkẹ́ àti ìdí ọlọ́wọ́n ọba kí ó máa bá ó sọ wípé inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al dájúdájú nínú ohun tí àwọn èèyàn bá nínú ọ̀rọ̀ àwọn ànábì àkọ́kọ́ idha lam tastahi fasna' ma shi'ta tí ìwọ tí o bá ní ojú tì fasna' ma shi'ta kí o máa ṣe ní tó o bá fẹ́ ìyẹn ni òun náà ni ó mú kí èèyàn lè ṣe gbogbo nǹkan àwọn olùmọ́ látàrí gbólóhùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ pé min kalami nubuwati al-ula wọ́n ní eléyìí ìtọ́ka sí àwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ ìyẹn ni pé gbólóhùn idha lam tastahi fasna' ma shi'ta yẹn ọ̀kan nínú àwọn gbólóhùn àwọn ànábì ọlọ́run tí wọ́n síwájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni òun ni pé gbogbo ẹni tí ó bá lójútì kó máa ṣe ní tí o bá wù. alhaya ojútì ọ̀kan nínú àwọn ìwà tí ó dára púpọ̀ ni ọ̀kan nínú àwọn ìwà tó jẹ́ sí pé ẹ̀sìn Islam ó sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ààyè ọ̀kan nínú àwọn ìwà tó jẹ́ pé ẹ̀sìn Islam ó sì wá lójú kòkòrò nípa rẹ̀ lọ́pọ̀ ọgbà kódà gan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní àwọn ọlọ́kan òjọ̀kan ààyè ó fi yé wa wípé mímá tijú alhaya'u shu'batun min al-iman mímá tijú apá kan ni nínú ìmánì wọ́n ní òjísánlá Muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ kan nílùú Madina ó kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kan àwọn ọmọ ìyá méjì kan ẹnìkan nínú wa ya'idu akhahu marra bi rajulin ya'idu akhahu fil haya wọ́n ní nígbà tí Ọlọ́run ọba tó kọjá lọ́dọ̀ àwọn ènìyàn ó gbọ́ tí ọ̀kan nínú wa ó ń ṣe wáyà sí fẹ́nìkejì nípa ní máa tijú ìyẹn ni pé ó ń sọ fún un pé ojú títì ìdíyẹ ti pọ̀ jù. Al-Imam Hajar nínú Fathul Bari wọ́n ní nínú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n mú alábẹ́ hadith yẹn wọ́n ní in tí arákùnrin yẹn ń sọ fún ọmọ àyà rẹ̀ ni wípé ojú títì rẹ̀ yẹn ó ti pọ̀ débi wípé kìí lè gba àwọn nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ rẹ̀ látàrí pé ojú ń ṣe kíni ojú ń tì wọ́n ní ó wá ń ṣe wáàzí fún lẹ́ni tó ń fà á létí wípé dín irú ìwà ojú títì yìí dínkù ó ti pọ̀ jù èéṣe tó fi jẹ́ sí pé ẹ̀tọ́ rẹ gbogbo ìgbà yóò máa bọ́ ọmọ ọlọ́wọ́ nítorí kó ń tijú òní lè ṣe nǹkan kan lé lórí wọn nígbà tó jìjì ọlọ́mọ bá gbọ́ tí arákùnrin yìí ń ṣe wáàzí fún ọmọ àyá rẹ̀ lórí pé ìtìjú rẹ̀ ti pọ̀ jù wọn ní òjìṣẹ́ ọlọ́mọ bá fọ ìsìn wípé faqala da'hu da'hu ó ní fi fi sílẹ̀ ìyẹn ni pé ẹni tó ń sọ fún pé tìjú rẹ̀ pọ̀ yẹn sílẹ̀ lórí ìwà ìtìjú yẹn ó ní fa innal hayaa minal iman fa innal hayaa minal iman torí pé dájúdájú ìtìjú ń nínú ìmánì àwọn olùmọ́ni ìtumọ̀ wíwà nínú ìmánì rẹ̀ náà ni wípé ìtìjú ń bẹ nínú mímọ̀kẹ́mílẹ́tì ìmánì nínú àwọn nǹkan tí ó jẹ́ kí ìmánì kí ìgbàgbọ́ èèyàn kó ṣe kíni kó kún òun náà ni ìtìjú wà. àwọn olùmọ́ni ìtìjú yìí ní agbègbè tí ó ní láti ṣe pẹ̀lú ẹ̀tọ́ Ọlọ́run àti ẹ̀tọ́ ọmọnìyàn ó pín sọ́nà méjì wọ́n ní alákọ̀ọ́kọ́ òun náà ní ìtìjú tó ní láti ṣe pẹ̀lú àwọn ohun tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tíyìn ò bá ní ìtìjú kò tíjú ọlọ́run ó mọ̀ pé ọlọ́run orí òun ṣùgbọ́n ojú ò tì í lọ́jọ́ wọn àná tí aṣ tó ṣokùnfà kí ìyá ńlá wa àti bàbá wa nabiyullahi adam aleyhi salatu wa salam fún ó jẹ nínú èso tí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wa àwọn riwayat kan wá tí wọ́n ní nabiyullahi adam ó ń sá káàkiri nínú ọgbà àlìjẹ́nnà nítorí ó ń tijú àti pàdé ọlọ́run lẹ́yìn ìgbà tí ó ṣe ohun tí ọlọ́run ọba ṣe lé wọ̀nyẹn tán ìtìjú a máa ṣe okùnfà kéèyàn ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba tó pààyàn láṣẹ bó ti jẹ́ sí pé a máa ṣe okùnfà kéèyàn jìnà sí àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe lé wọ̀ wọ́n ní fayajibu an tastahi min Allahi an yaraka haythu ọ̀nà èèyàn ni kí mùsùlùmí kó máa tijú ọlọ́run látàrí pé kò ní fẹ́ tí ọlọ́run ó rí òun ní ààyè kan tí ọlọ́run ṣe léèwọ̀ fún yóò máa tijú àti gbọ́ kí n lọ síró ààyè bẹ́ẹ̀ tí mo sì mọ̀ pọ́lọ́run rí ni bákan náà wà á yọ fídà kẹ́hàìtò amáràkì kí a ṣe àfẹ́kù rẹ níbi tọ́lọ́run ti pàwọ́ láṣẹ pé a gbọ́dọ̀ rí ọ́nbẹ̀ níbi tó yẹ kí mùsùlùmí wà mọ́sálásí ìrun jama àyè ìrántí ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká má rí mùsùlùmí níbẹ̀ ó yẹ kí mùsùlùmí máa tijú pé òun ò sí ní ààyè tí ọlọ́run pọ̀ wọn láti pé kóun wà ààyè tó yẹ ká ti máa rí mùsùlùmí nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọnìyàn ìtìjú a máa ṣe okùnfà kí èèyàn kóra ró kúrò níbi àwọn ìwà àbàjẹ́ nítorí pé yóò máa tijú káwọn èèyàn máa fi àwọn àwà tí ò dá wọn kí wọ́n máa fi ròyìn òun. bákan náà ìtìjú yìí nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ọ̀nà tí a gbà ní wọ́n ló pín sọ́nà méjì ghariziyun wa tabi'iyun wa muktasabi alákọ̀ọ́kọ́ rẹ̀ òun náà ní pété síbi bọ́lá òun ṣe dá àyàn ni onítìjú lọ́lọ́run dá tí èèyàn bá fẹ́ pretend pé èèyàn ò tijú gan kò ní rọ́gbọ́n dá sí torí pé bọ́lá òun ṣe dá nù eléyìí ni tabi'i bákan náà àwọn olùmọ̀ ní ìtìjú ń bẹ nínú àwọn nǹkan tí èèyàn lè ṣe kíni tí èèyàn lè kọ tí èèyàn bá ti fura sọ́rọ̀ àárín èèyàn wípé àwọn èèyàn ń fi ìròyìn àìlójútì wọ́n fi ń tì sọ́jú èèyàn kí èèyàn jókòó kí èèyàn ẹ̀gzámì ara rẹ̀ kó wo lódodo sóhun olójútì ń tòótọ́ kí làwọn nǹkan tó ń ṣe tí tí òun fi lẹ́tọ̀ọ́ sí ìròyìn yẹn. tí yẹn bá ṣẹ́fì ìwà kan tí ò dá ní ara rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àfẹ́ kó káwọ́ gbéra tó sọ pé bọ́lá òun ti dáhùn. bẹ́ẹ̀ afẹ́ kí ó ṣe ìgbìyànjú láti ṣe kí ni láti yí padà sí dáadáa nípa ìwà tí ò dá yẹn. nítorí ìdí eléyìí àwọn olùmọ́ni ìtìjú yìí ní àpapọ̀ rẹ̀ ìwà dáadáa ni lópin ìgbà tí kò bá ti ṣe okùnfà kéèyàn fi ohun tó jẹ́ ọ̀ràn yẹn sílẹ̀ ìtìjú tó bá ṣokùnfà kéèyàn fi ohun tó jẹ́ ọ̀ràn yẹn sílẹ̀ ìtìjú yìí ó ti ṣe kí ni ó ti di nǹkan míì kò ní í dáa mọ́ nírú àyè yẹn bí kéèyàn máa tijú kásìkò ọ̀run tó ń sìn kéèyàn wá owó kì kéèyàn wọlé kéèyàn wò pé à ah, bí báwa méjì nìkan ni mùsùlùmí ní àyè yìí ọmọ àyà sáà ní sọ̀spẹ́ndì irun yìí báyìí torí kíni torí kójú ń tì yín ẹ̀fẹ́ kí wọ́n mọ̀ pé mùsùlùmí ni kí wọ́n mọ̀ wọ́n pé èwo tó làwọn eléyìí irú àpèjúwe irun tí Sheikh Muhammad Hassan tí wọ́n kí ní ọ̀kan nínú ìlú ìlú àwọn ìbò tí wọ́n ní ọ̀kan nínú àwọn àgbààfà táwọn ẹjọ́ ń lọ nígbà táwọn dé airport àsìkò flight àwọn ò tí ì tó àsìkò òun sì ti tó wọ́n ló ní káwọn pè irun ní airport ní Europe ó ní bẹ́ẹ̀ làwọn pè irun àwọn yóò gbà á ìwò tó làwọn ilé ṣe mọ̀ pé subhanallah wàláhì ó yẹ ká dúpẹ́ fọ́lọ̀ àwọn èèyàn kan bẹ wàláhì wọn ò sẹ̀ kí èrí opportunity pé kú rí àwọn èèyàn tí wọ́n tí wọ́n forí kalẹ̀ ní agbègbè um, Niger Delta yẹn gan nínú Nàìjíríà àwọn ọmọ ìyá tí wọ́n lọ sáàbù níbẹ̀ wọ́n fún yín ní ìrò ilé yìí àwọn ọmọ àwọn ọkàn náà àwọn ọmọ ìyá tí wọ́n lọ sáàbù ní eré àyè tí wọ́n bá ń kírun àwọn èèyàn máa béèrè lọ́ra rẹ̀ pé kí lélẹ́yìn ṣe kí ló mu tó ń ṣe báyìí kò rí rí pé eléyìí ìyẹn ni pé ẹni tójú rẹ̀ là gan ni ó mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe irú eléyìí àwọn mùsùlùmí làwọn eléyìí báwọn ṣe ń ṣèjọsìn tiwọn nù ṣùgbọ́n ọlọ́run ní káwa wà ní agbọn àwọn tí wọ́n mọ̀ wò pé àwọn mùsùlùmí là ọlọ́run ní káwa máa jẹ́ mùsùlùmí àwọn ni ó yẹ ká dúpẹ́ fọlọ́run jẹ́ máa ó nígbà táwọn bẹ̀rẹ̀ sí kírun ó ní bẹ́ẹ̀ àwọn èrò bẹ̀rẹ̀ kí pélé àwọn lórí kí ló ṣe àwọn eléyìí tí wọ́n ń forí kalẹ̀ tí wọ́n ń dìde yìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n péjọ tí wọ́n pọ̀ ó lẹ́wọ́ àwọn wà lórí irun bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá dé tí wọ́n pọ̀ gidi gan yìí ni wọ́n wá ṣe èrò ti dé bá wọn pé àwọn èèyàn kan tí wọ́n ṣe aráàlú wọ́n ń ṣe nǹkan kan bì kan àwọn èèyàn sì ti pélé wọn lórí àwọn wá láti secure àwọn èèyàn yẹn ni onígbà táwọn tí irun tán wọn ní káwọn fọkàn balẹ̀ àwọn wá bíbá láti protect wọn ní káwọn make sure pé kò sí aburú kankan tó ṣe wọn. níbi ìbẹ̀lẹ̀ arákùnrin kan ti wá tó béèrè pé ẹ dákun kí ni kí ló mú yín tẹ̀ fi ń ṣe irú tẹ̀ ń ṣe yìí ẹ ń ṣèrùkù ẹ dìde ẹ ń forí kalẹ̀ ẹ ń dìde ṣé kìí ṣe pé irú àìsàn kan ti ń dẹ̀wọ̀n láàmú ní dẹ̀yìn náà láàmú torí irú àìsàn kan bẹ ti ń dẹ̀wọ̀n láàmú tó jẹ́ sí pé òun ègbó rìlíìfù kankan àti lẹ́yìn ìgbà tó mo bá forí kalẹ̀ bẹ́ẹ̀ sí forí kalẹ̀ yìí wọ́n ní à kìí sálà rẹ̀ làwà èyí tó rí tá à ń ṣèyàn ìbáàdà ni ìbáàdà ti kílẹ̀ pé mùsùlùmí làwà ìsìláàmù náà arákùnrin yìí àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ gbogbo wọn ni wọ́n gba ìsìláàmù. èyí tó jẹ́ sí pé àwọn owó pé àti kírun nírú ààyè yìí dípò pé irun kíkí gẹ ní kọ̀ọ̀rọ̀ gan àwọn òpè ṣébi ṣébi sì ṣe kírun báyìí àwọn tó pèrò gan kí wọ́n tó kí ìtìjú tí yóò bá ti ṣe okùnfà kéèyàn ti tó jẹ́ ọ̀ràn yẹn sílẹ̀ ìtìjú yóò ti di nǹkan mìíràn ó ti di mazmum ó ti di hayaun mazmum ó ti kúrò ní ìtìjú tó jẹ́ ìwà dáadáa tá à ń ṣe àwọn èèyàn lójú láti ṣe kíni láti ní. bíi al-amru bil ma'ruf pípa àwọn èèyàn láti ẹ̀ pẹ̀lú dáadáa lápèjúwe àbí kíkọ èyí tó jẹ́ aburú fún àwọn èèyàn lápèjúwe àwọn àmọ́ àtijú kó wọ́n bá sọ pé ìjọ lẹ́yìn náà dáa fà lápèjúwe gbígbé ya àmọ́ pé wọ́n náà ti dáa fà. tòun ti pé ọ̀rẹ́ yẹn ni kíyàn ṣe al bil ma'ruf tó bá jẹ́ irú ọ̀kan nínú àwọn circumstances tó ti di ọ̀ràn yẹn léèyàn lórí kí yẹn ti amúrú bil ma'ruf níbẹ̀ yẹn àbí kí yẹn ṣe nahyu anil munkar níbẹ̀ yẹn tí ìtìjú bá kọ díyàn ìtìjú yẹn ti di nǹkan míì máa yàn lọ́wọ́ nìyẹn. ìmọ̀ kí ìtìjú kó ṣe okùnfà kí yẹn fi tójú ọ̀nà yẹn sílẹ̀ àbí kí ìtìjú kó ṣe okùnfà kí yẹn ṣe ìtì ṣe ètò jẹ́ haram kéèyàn torí kéèyàn ti jú wípé tí wọ́n ń ṣe haramu ni kéèyàn bá rèèyàn nínú irú ìṣẹ́jú kan tó yẹ sí pé àwọn èèyàn tí èèyàn wà láàrin wa wọ́n ń ṣe nǹkan tó jẹ́ haram èèyàn àmọ̀ wípé nílòótọ́ ni tí wọ́n ń ṣe haramu ni ṣùgbọ́n tèmi nìkan bá dára mi yọ tí mo kọ̀ tí mo ní mi ò ní ṣe pẹ̀lú wọn ìtìjú yóò wá ṣokùnfà kéèyàn ṣe kìndérí kéèyàn ń tijú kéèyàn nìkan má dá wà ìtìjú yẹn wá ṣokùnfà kéèyàn náà bá wọn ṣe kí ni haram tó ti kéèyàn mọ̀ pé haram ìtìjú láàyè yẹn ó ti di nǹkan mìíràn torí pé inna Allaha la yastahi minal haqq ọlọ́run ọba kì í tìjú lórí òdodo ìtìjú yìí ìmẹ nínú ọ̀kan nínú àwọn ìwà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba ó tìjú ju ọmọ ọmọge ọmọbìnrin kékeré tó ṣẹ̀ṣẹ̀ gbọ́njú tá ò tí ì sìn lọ lé ọkọ olójijì ọlọ́run ọba ó ti jújù lọ torí pé obìnrin tó wà nírú stéèjì yẹn àwọn lárúbáwá wọn a máa fi ṣe àpèjúwe nínú ìtìjú. eléyìí ló bá ti jẹ́ sí pé tí wọ́n bá bi léèrè ìgbé lágbájá fẹ́ fi ọ lágbájá wa tọrọ rẹ̀ ó wá bá wa sọ̀rọ̀ pé òun òun nífẹ̀ẹ́ sí ọ láti di ọ aya a ò ní ẹ̀kspẹ́kìtì kó ṣe kí ni kó dáhùn kó fọ èsì torí ìtìjú tó ní kò ní lè fọ èsì ṣùgbọ́n kì í ṣe àsìkò tiwa tòní ibẹ̀ náà ni ó ti da ilé òfin dání ṣé ìkúkúrú ni màá fi èèyàn dúdú. wọn a máa fi marahala yẹn wọn a máa fi ṣe àpèjúwe ìtìjú wọn ní irú ìtìjú wọn ní òjìṣẹ́ ọlọ́run bá ní ìtìjú ju sallallahu alaihi wasallam obìnrin tó wà nínú ìṣesí yẹn lọ. eléyìí ló bá tún jẹ́ sí pé ọlọ́run ọba ọba àlekèọ́lá a máa gbèjà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam lọ́pọ̀ ààyè kò ní lè sọ̀rọ̀ nítorí ìtìjú. nígbà tó fi fi ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tó pe wọ̀límà táwọn èèyàn wá kí wọ́n jẹun nígbà tí wọ́n jẹun tán wọ́n kọ̀ wọn ò lọ wọ́n ń tàkàkùrọ̀sọ. òjíṣẹ́ ọlọ́run ọba yóò wọlé yóò bá wọn tí wọ́n ti jẹun tẹ́ o wọ́n sì ń sọ̀rọ̀ náà ni kò ṣeé sọ pé jẹ̀mọ́ sẹ́wọ̀n pé tó bá dé àwọn àwọn onígi ẹ̀ sì pé àsìkò yín yọ̀tẹ́ nìzọ́pù òjíṣẹ́ ọlọ́run yóò wọlé yóò jáde sallallahu alayhi wa sallam yóò tún wọlé yóò tún jáde yóò wọlé yóò jáde àwọn èèyàn yóò ti fura ọlọ́run bá wá sọ áyà kalẹ̀ fún àwọn sàádé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam fi ń pa wọn láṣẹ ìgbésẹ̀ bá tá a bá fún yín ní ọ̀ǹda wọlé òjíṣẹ́ wa tẹ́ bá ṣe tó gbé yín wá tán tó bá jọ ń jẹlẹ wá jẹ tẹ́ jẹun tán kẹ́ ẹ ṣe kíni kó gba ọ̀nà rẹ̀ torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nítorí ojú títì kò ní lè sọ fún wa. ṣùgbọ́n tòun ti rẹ̀ tòun ti pé nínú kátijú ó ṣòro kárẹ́ni tá ó fi wé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tòun ti bẹ́ẹ̀ a ò rí pé tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ Ọlọ́run tọ́rọ̀ bá kan òdodo òjíṣẹ́ Ọlọ́run ọba kì í sọspẹndì òdodo nínú bàtà àwọn olùmọ̀ fi ṣe istinbatu qaida kan tí wọ́n sọ pé la yajuzu ta'khiru al-bayani an waqti al-haja kò tọ́ kéèyàn sọ̀spẹ́ndì ìyẹn ni pé kéèyàn lọ àlàyé lára lásìkò tí bùkátà wà fún kíni fàlàyé náà lẹ́sẹ̀kẹsẹ̀ lójijì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó bá rí nǹkan tó takò tó ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí pé ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ sallallahu alayhi wa sallam ẹ wo ní ọjọ́ tí Aisha radiyallahu ta'ala anha wa ardaha tó júwe Safiya ó júwe Safiya báyìí ó ní sóbìnrin tí ò báyìí lọ ìyẹn ni pé obìnrin kúkúrú ṣe mọ̀ pé àwọn obìnrin nítorí owó òṣìṣẹ́ ọlọ́run bá sọ fún un pé o ti wí gbólóhùn kan tó jẹ́ sí pé gbólóhùn yẹn ó burú débi pé tá a bá sọ sínú òkun omi òkun tó ní tèsì iyọ̀ yẹn yóò sì korò lẹ́sẹ̀kẹsẹ̀ tòun ti pé aisha radiyallahu ta'ala anha òun ni ahabbu nisa ila nabiyyi sallallahu alayhi wa sallam. òun lóbìnrin tó sì ṣe ọlọ́run ọba sallallahu ta'ala alayhi wa sallam tó nífẹ̀ẹ́ sí jùlọ. bákan náà ni àwọn sàábì rẹ̀ yòókù òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam a máa sọ ojú abẹ níkò tí bùkátà ti ṣe bẹ́ẹ̀ tó bá wà a rí pé ìyẹn ó yàtọ̀ sí kìí ṣe ààyè ìtìjú nìyẹn torí pé ìtìjú tó bá ti kóyàn níjànú kúrò níbi sísọ òdodo tàbí bí òjíṣẹ́ ọlọ́run ìtìjú tó bá kó èèyàn níjànú kúrò níbi jíjíṣẹ́ ọlọ́run ìtìjú náà ti di irinṣẹ́ àṣetánù ni wọ́n pè ní ṣetánù akhras òdodo ní ṣùgbọ́n èèyàn ò ní lè sọ kò sí yàtọ̀ láàrin èèyàn àti kíni àti ṣetánù àti ṣetánù ti ń ṣe kíni ó ti ń rí èèyàn lónìí so tòun ti pé wà dáadáa ni kò yẹ ká jẹ́ ká ṣetánù kó ṣe kíni kó gbà á lò mọ́ wa lọ́wọ́ pé ẹ̀sìn náà torí pé ṣẹ̀fọ́n oníwàásí ni a máa ṣe wàásí jẹ́ pé ó ti ṣe wàásí fún bàbá wa Adam aleyhi salatu wa salam ó ṣe wàásí fún débi pé ó tún búra ìlú fàtà àti wàá ń bí dá wa lónìí wàásí ni yóò wá fún ọ níwà ẹni tó ní tákìtárì bá fẹ́ sọ yẹn nù kò ní wá níwà kò ní introduce ara rẹ̀ as ṣẹ̀tọ́n kò ní sọ pé òun ni ṣẹ̀tọ́n ọmọ Iblis yóò wá ní sífà èèyàn dáadáa ẹni tó fẹ́ ṣe wá tó bá fẹ́ yẹn lẹ́fìlà ń ṣe tó bá jẹ́ sí pé ìrun kíkí lọ́lọ́run fi rọ̀ lọ́rùn ṣètọ́nù ma ọ̀nà tí máa gbà ba ìrun àwọn tọ́lọ́run fi ìrun kíkí rọ̀ lọ́rùn ó mọ̀ ọ̀nà tí máa gbà bàjẹ́ tó bá jẹ́ àwẹ̀ gbígbà ni ó mọ̀ ọ̀nà tí ó gbà bàjẹ́ ìlú bàjẹ́ sí pé gbogbo ìgbà èyẹ gbọ́dọ̀ sọ́ra fún dání ṣètọ́n ìdí yẹn kí yẹn pè lẹ́sìn yẹn ibẹ̀ náà ni ṣètọ́nù ó gbà wá láti fi ba ẹ̀sìn yẹn jẹ́ mọ́ ìrànlọ́wọ́ kí ọlọ́run ọba kó sọ wa. إليه على يسوك نقا حديث عقبه بن عمرو الأنصاري البدري رضي الله تعالى عنه وأرضاه حديثي إليقوك للقوم الحديث الحادي والعشرون عن أبي أمر وقيل أبي أمر سفيان ابن عبد الله الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم وني آه أبو عمرو تبي أبو عمرو سفيان وما عبد الله الثقفي كرامة جيونسي ó sọ wípé kultu ya rasulallah sallallahu alayhi wa sallam ó lóun sọ fún òjíṣẹ́ ọlọ́run ọba pé eré ìránṣẹ́ ọlọ́run kulli fil islam qawlan la as'alu anhu ahadan ghayrak sọ gbólóhùn kan fún mi nínú islam èyí tó jẹ́ sí pé èmi ò ní gbé ẹlòmíì mọ́ lẹ́yìn rẹ qala wọn ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé qul amantu ó ní sọ wípé mo gba ọlọ́run ọba gbọ́ mo ní ìgbàgbọ́ sí ọlọ́run summa stakim lẹ́yìn wá àgbà náà kí o dúró déédéé àwọn olùmọ́ni amantu billahi kul amantu billahi summa stakim yìí kálímà méjì yìí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba fi summarize gbogbo islam ni wọ́n ní gbogbo islam ni ń nínú kálímà méjèèjì yìí wọ́n ní torí pé yatadammanu al-ikhlas wal-mutaba'ah àwọn májẹ̀mú méjì tó jẹ́ sí pé wọ́n gbọ́dọ̀ wà nínú iṣẹ́ kọ́lọ̀ tó gbaṣẹ́ náà lọ́wọ́ yẹn òun náà ni pé èèyàn gbọ́dọ̀ ṣe àkọ́mọ iṣẹ́ náà fún ta ni fọlọ̀ káàdìyàn èèyàn mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe yìí ojú rere Ọlọ́run ni mò ń wá kì í ṣe ẹ̀yìn àwọn èèyàn àníyàn èèyàn ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ máa àníyàn yìí ìsì ń bẹ nínú àwọn nǹkan tó yẹ ká mójútó ká máa rìfítìtì rẹ̀ ní gbogbo ìgbà ká máa bẹ̀ẹ́ ní gbogbo torí pé tó bá ti rí àníyàn bàjẹ́ yóò lọ sùn ma ilé lórí omi ni torí pàníyàn ò dá má ìkíláàsì yìí òun nìkan wà tí ìtò pé àníyàn mi dá àníyàn dáadáa ni mo ní kí n sọ pé òun láníyàn dáadáa lápèjúwe ń sìn wọ́n ní ìrun àṣùbà fi ibi dáníyàn tèmi dáadáa dé lónìí ìrun àṣùbà rákà mẹ́jọ ni màá kì í. ìmáàmù mọ́sálásí àdúgbò yín kó wá kí rákà mẹ́jọ ìrun àṣùbà nígbà tó kí rákà méjì tán tí kó yẹ kó jókòó kó sàtáyà ó dìde tí ẹ̀wọ̀n ní tí èèyàn bá dìde irú rẹ̀ ẹni tí ń kírun tó bá ti dá tó bá dá wa lójú pé rákà ẹlẹ́ẹ̀kejì ó ti pé a gbọ́dọ̀ dìde pẹ̀lú ìmáàmù lọ lórí rákà ẹlẹ́ẹ̀kẹta torí pé n tó lè mú ìmáàmù dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta ni pé kò dá lójú pé òun pẹ́ rákà kan òun ṣẹ̀ṣẹ̀ kí. ẹ wá inú rúù ṣe sí yẹn yóò jókòó tèrè torí pé ẹ̀yin ní ẹ̀pẹ́ òun ní ṣẹ́k ẹ wá jókòó dè tí yóò fi kí rákà ẹ̀yọ̀kan yóò fi padà wá tó bá wá sálámà rákà mẹ́ta lẹ kí bàbá yìí wàá ṣe kí ni ó ti ṣe ziyada yìí wàá ṣe sujud lẹ́yìn ìgbà tó sálámà tẹ̀yìn nígbà tí wàá jókòó dé ó kí rákà kan ẹ̀wọ̀n pé kó jókòó kó sàtáyà ṣebí tó bá mistake pé rákà kan lòun kí fún méjì ṣe bó yẹ kí rákà kejì ti pé nìsín ó tún dìde ó tún mọ ẹlẹ́kẹ̀rin wá nígbà tó sálámà lórí ẹlẹ́kẹ̀jọ wá sọ fún mi pé àníyàn òun ló dáa ẹ̀rí pé níbi there and then lẹ́ impeach rẹ̀ as imam kẹ́ impeach rẹ̀ ni pé eléyìí ti di nǹkan mi. ìkíláàsì wà níyàn dáadáa lásán kò tó nǹkan táwọn tó pọ̀lọpọ̀ àwọn èèyàn sì gbọ́ lónìí nù àníyàn dáadáa pé àníyàn wa dáa ló ṣokùnfà kí dídí apọ̀ nínú àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ láwọn fi ń jọ́sìn fọ́láwọn tẹ bá ní ilé ìtẹ̀ ń ṣe yìí kò sẹ́ẹ̀rí kankan fún islam ò ní ká ṣeré dáadáa làwọn fi ṣe àníyàn dáadáa nìkan kìí sọ̀rọ̀ ni kìí sọ̀rọ̀ ni ọlọ́run fi pa wá ẹlẹ́ẹ̀kejì òun ni fún mastaqim lẹ́yìn ìgbà tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ yẹn dáníyàn rẹ̀ dáa tó mọ̀ pé gbogbo iṣẹ́ tó ń ṣe ọlọ́run ọba nìkan ló lè san lẹ́san fún mastaqim àwọn olùmọ́ni nínú istiqama yẹn òun ni mutaba'a wa ó wà á dúró déédéé lórí lóde wọn bọ́lọ́hún ṣe ṣe kí ni bọ́lọ́hún ti gbé ẹ̀sìn rẹ̀ wá torí bó bá jẹ́ ọ̀gbìn dàlùkìyàmọ̀ ọlọ́run ọbọ̀ bí wọ́n léèrè pé ṣé ta ló ṣe ṣẹ̀ríà mi fún wọn yàtọ̀ sí ìtọ́lọ́hún ṣe fún rí ara rẹ̀ ọlọ́run ọba nìkan òun ló ní ẹ̀tọ́ kó kó ṣe nǹkan kan lẹ́sìn fún wa torí náà gbogbo níta àbárẹ́ yìí lórí ẹ̀ haramu ni kódà ẹni tí ń ṣe bídíà kì í ṣe pé kò ní gba lára lásán yóò tún gbẹ̀sẹ̀ yóò gbẹ̀sẹ̀ lórí pé ó mú tí ò sínú ẹ̀sìn ọlọ́run ó mú wọ́ àwọn olùmọ́ni nínú gbólóhùn méjì yẹn al-ikhlasu wal-mutaba àti wọnú rẹ̀ sísàfọ̀ máa ṣẹ́ fọ́lọ́run àti ṣiṣẹ́ yẹn bí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ṣe ní káṣe láì jẹ́ sí pé a fi ṣe kíni àfikún tàbí àdínkù nígbà míì ó lè má jẹ́ sí pé nǹkan tí a fẹ́ ṣe yẹn kò sínú ẹ̀sìn rárá ṣe é sìn ó lè jẹ́ sí pé nǹkan yẹn ń bẹ nú ẹ̀sìn ṣùgbọ́n ààyè tá a ti ń ṣe kì í sáàyè tí wọ́n ti ní ká ṣe kẹ́ni tí wọ́n ti ní ká ṣe ni ká gbé kúrò láàyè tí wọ́n ti ní ká ṣe ká gbé sí ààyè míì tí kì í ṣe ààyè rẹ̀ eléyìí náà ń bẹ nú àdáda sílẹ̀ nítorí pé afẹ́ afẹ́ bí bàtà afẹ́ modify ṣẹ̀ríà nìyẹn báyìí wọ́n ní kúl àmẹ́ntùbìlá thumma istaqim sọ wípé mo gbọ́ ọlọ́run ọba gbọ́ lẹ́yìn náà kí o dúró déédéé torí pé ọ̀tọ̀ ni kíyàn gbọ́ ọlọ́run gbọ́ ọ̀tọ̀ ni kíyàn lè dúró déédéé lórí kíni lórí ìgbàgbọ́ rẹ̀ pẹ̀lẹ́ ìlú fàtí jẹ́ sí pé ibn Mas'ud radiyallahu ta'ala anhu arda lásìkò rẹ̀ ọ̀kan náà àwọn tabi'in ó lọ sọ fún ibn Mas'ud owó ibn Mas'ud wà wò pé ah ẹ̀yin ọlọ́run ní kẹ́ ṣe kò ń jẹ́ orí tó pọ̀ gidi ẹ lùgbà pẹ̀lú òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ sì wọléwọ̀de pẹ̀lú ẹ ẹ jáde lọ sójú ogun pẹ̀lú ẹ ẹ àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí ẹ bá lùgbà ìnà sóde ní dúró níbi tó dé o dúpẹ́ fún Ọlọ́run pé àsìkò tọ́lọ́run kọ́ pé ìwọ wáyé ni torí pé àsìkò tó ń sọ yẹn àsìkò fìdínà tó lágbára ni ibn Mas'ud ní àsìkò kan bẹ tó jẹ́ sí pé ẹlòmíì ẹjọ́ kírun ìṣáì ní pẹ̀lú rẹ̀ mùsùlùmí lẹ mọ́ torí pé ẹjọ́ kírun ìṣáì ní lálẹ́ ọjọ́ yẹn ṣùgbọ́n kílẹ̀ tó mọ́ ó ti di nǹkan mi ẹlòmíì ilẹ̀ ó mọ́ yóò wà ní mùsùlùmí kóòrùn tó wọ̀ ó ti ni ó ti di nǹkan mi kí ló fà á tí àwọn olùmọ́ni bẹ́ẹ̀ nu hikima tí ọlọ́run ọba fi ṣe hukumu rida ẹni tó bá ẹni tó bá la ikraha fi din ẹni tó bá fẹ́ wọ ẹ̀sìn wò ó dáadáa kó tó wọ̀ kò sí dandan nínú gbígbà ẹ̀sìn ṣùgbọ́n tó bá wọ̀ tán kì í ṣe nǹkan eré ni kì í ṣe nǹkan tó wọ̀ lónìí tó sọ pé ìṣe má lọ́la irú ìtàwọn yehud tí wọ́n ń ṣe nìyẹn. wọ́n fi yẹn kó bá mùsùlùmí ṣẹ̀wọ̀n pé kí ẹ̀sìn Islam tó dé àwọn lárúbáwá wọ́n kà àwọn yahudi kún àwọn onímọ̀ wọ́n kà àwọn kún onímọ̀ torí pé wọ́n ní tíra wọ́n á máa béèrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́dọ̀ wọn nígbà tó fi islam dé tí wọ́n rí pé ànábì tọ́lọ́hun torí pé ọlọ́hun ọba ọba àlejò ọlá ibi tó bá wù náà ló máa ń fi ìránṣẹ́ rẹ̀ sí àwọn yahud nínú tó bá tí wọ́n fi ṣe hijira lọ sí ìlú madina náà ni wípé wọ́n mọ̀ pé agbègbè yẹn là nábì náà ó ti jáde sallallahu alayhi wa sallam wọ́n wá ń fẹ́ kó jáde nínú ọ̀ràn àwọn nígbà tó wo ọlọ́run yọ ànábì náà láti inú àwọn lárúbáwá àwọn wá wò pé àwọn lárúbáwá tó jẹ́ sí pé a ti kó wọn lẹ́rú àwa ni wọ́n kà fún wọn olórí wọn àwa ni wọ́n kà fún wọn ní mímà àwa ni wọ́n máa ń bi léèrè ọ̀rọ̀ àwa àtẹ̀lé ànábì kan láti inú wọn wọ́n kọ̀ wọn ò gbà ànábì Muhammad sọ̀sẹ́lẹ̀ mọ́ ọ̀gbà gbọ́ tòun ti pé yàrífúnà hù kàmá yàrífúnà àbíná àhùn wọ́n mọ òjíṣẹ́ ọlọ́run wọ́n mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe dá àwọn ọmọ tí wọ́n bí nínú gẹ́gẹ́ bí wọ́n ṣe dá wọn mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ òjíṣẹ́ ọlọ́run torí pé ọlọ́run ọba ròyìn rẹ̀ fínífínú gbogbo àwọn àròyìn rẹ̀ lọ́lọ́run ọba ti sọ fún wọn nínú tíra wọn mọ̀ dáadáa ṣùgbọ́n nígbà tí wọ́n rí tí wọ́n ráwọn òròyìn yẹn lára rẹ̀ tí wọ́n rí pé lárúbáwá ni wọ́n kọ̀ wọn ò ṣe kíni wọn ò gbàgbọ́ kí ló kò tí wọ́n ṣe àwọn tí wọ́n gbàgbọ́ àwọn yahudi ń sìn àwọn bíi àwọn bíi fifty wọ́n lè wá gba islam lọ́wọ́ àárọ̀ wọ́n sọ pé àwọn ti di mùsùlùmí ìròyìn wa ti wá tàn káàkiri ìlú madina pé eh àwọn yahudi wọ́n ti ṣe kíni àwọn tí wọ́n pọ̀ ní àwọn yahudi wọ́n gba islam ṣùgbọ́n góòrùn tó wọ̀ àwọn yahudi yẹn èyí tó gbé wọn wá kìí ṣe ni wọ́n fẹ́ wọ̀ wọ́n fẹ́ ṣe ìṣídàkù balibala ni wọ́n fẹ́ fi ìyẹn fìtínà àwọn tí ìmọ̀ ni wọn ò ṣe kiri tí ìmọ̀ ni wọ́n lẹ̀ kí tó bá dọwọ́ rọ̀ lẹ́gbóònù tó wọ̀ gbogbo àwọn tí wọ́n gba islam lọ́wọ́ àárọ̀ yẹn ati bá ní àti ẹ̀rọ pé nǹkan kan bẹ́ẹ̀ nú ẹ̀sìn àwọn gani nígbà táwọn náà wọnú islam àwọn tá a tẹ́sì ẹ̀sìn àti àti àti bá wọn ṣe tí wọ́n ń pè lẹ́sìn ọ̀hún wò àti wá di kò sí nǹkan kan nù rẹ̀ torí náà wò ṣé kí àwòṣe mọ́ fún àṣẹrí dá lásìkò tí wọ́n bá ń ṣerí dá yẹn àwọn tí ìmánì wọn bá lẹ nínú àwọn lárúbáwá tí wọ́n jọ̀sẹ̀ bọ tẹ́lẹ̀ tí wọ́n kíkà àwọn ẹ̀wú dí kó ní mímọ̀ àwọn náà ṣe kí ni àwọn náà ṣerí dá pẹ̀lú wọn. ilé ìbàjẹ́ sí pé ọ̀tọ̀ ni kéèyàn gbọ́lọ́hún gbọ́ ọ̀tọ̀ ni kéèyàn lè dúró ṣinṣin kéèyàn lè dúró déédéé lórí kíni lórí ìgbàgbọ́ ilé ìbàjẹ́ sí pé òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó máa ń yí ọkàn ẹ̀dá padà pé kó fi ọkàn wọn nílẹ̀ lórí títẹ̀lé tọ́lọ́ al-istiqama yìí òun náà ni kéèyàn dúró lórí ẹnu àlà ọlọ́run ìlà ń tọrọ ní gbogbo ọgbà nínú suratul Fatiha ihdina ọ̀nà tó gún régé èyí tí ò sí ẹ̀wì jẹ́ẹ̀kì ọ̀nà náà kò lọ rárá ó gún ó straight òun ni ìtìkọ́mà kí yẹn má mú nǹkan míì mẹ́tì kí yẹn má fi díẹ̀ sẹ́ẹ̀kì bọ́ ẹ̀kì ọlọ́run ọba ọba àlejò ọlá ó fún wa nínú Qur'an nípa al-istiqama yìí nípa àwọn ẹni ìsíwájú rere tó yẹ sí pé ọlọ́run ọba ní lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tán ọlọ́run ọba jẹ́rìí wípé wọ́n dúró déédéé lẹ́yìn ìgbàgbọ́ wọn ọlọ́mọ bàbá àlejò ayé iná lẹ́dínà kọ́ọ̀lù rọ́bùnà lọ́hùn súnmọ́ sàkọ́ọ̀mù fàlà ọ̀fun àlẹ́yìn wàláhùn yàtọ̀nù. dájúdájú àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba òun lọ́lọ́run ọba àwọn rọ́bùnà lọ́ọ̀ ọlọ́run ọba òun ni ọba àwọn súnmọ́ sàkọ́ọ̀mù wọ́n wí lẹ́nu lásán torí lọ́pọ̀ ọgbà ìyẹn sọ pé mùsùlùmí lòun àwa náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwa náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n tí ẹ bá ẹ̀gzámì ìsẹ̀mí rẹ̀ ẹ̀ rí i pé ẹ̀ ní rí ìsìláàmù mbẹ̀ ìsìláàmù rẹ̀ mọ lórí ibo lórí ahọ́n ẹlòmíì ìsìláàmù rẹ̀ láàrin orúkọ rẹ̀ nìkan ní ìsìláàmù rẹ̀ ṣẹ́kù sí tí ẹ bá wo orúkọ rẹ̀ nìkan lẹ́wà wò pé ẹ ọlọ́run ọba ní fala khawfun alayhim wala hum yahzanun àwọn yẹn kò sí ìbẹ̀rù fún wa bákan náà kò sí ìbànújẹ́ fún wa. láàyè ní ọlọ́run ọba ní innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu. istiqama yẹn torí kì í ṣe kì ṣe iṣẹ́ ni àwọn tí wọ́n sọ wípé ọlọ́run ọba òun lọ́ba àtàwọn ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo fún màtàkàmù lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ nu wí tán ó hàn lára aṣẹ wọn wọ́n dúró lórí bẹ́ẹ̀ torí pé ìtumọ̀ gbígbọ́ ọlọ́run ọba gbọ́ òun náà ni al-istislamu tam lillahi tabaraka wa ta'ala kí yẹn dúpá jùsẹ̀ sílẹ̀ fún ọlọ́run ọba àwọn òfin ọlọ́run àwọn àṣẹ ọlọ́run èèyàn ní máa ṣe kíni èèyàn ní máa yiri ẹ̀wọ̀ èèyàn ní máa mú èyí èyí tó bá bá èèyàn ní ara mu nìkan lè yóò máa afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd yóò gba apá kan gbọ́ kò ní gba apá kò ní gbà ní ìgbọ́ èyí tó bá bá a láàmú nìkan ni yóò máa ṣe nínú ẹ̀sìn èyí tó bá wù kò jùgbà ju ìṣẹ̀sílẹ̀ fọ́nrán ọlọ́wọ́n bá láwọn tí wọ́n jùgbà ju ìṣẹ̀sílẹ̀ yẹn àwọn tí wọ́n dúró lórí ìgbàgbọ́ wọn tí wọ́n ṣetán láti gbọ́ àti ọlọ́run láti tẹ̀lé wọ́n ti dé láti gbọ́ àti òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti dé láti tẹ̀lé ọlọ́run ọba ní tatanazzalu alayhimul malaikatu alla takhafu wala tahzanu lásìkò tá a bá fẹ́ gbẹ̀mí wa ọlọ́run ní àwọn màláìkà wa máa sọ̀kalẹ̀ wá bá wọn wọ́n a fún wọn ní ròdùnú pé alla takhafu ẹ má bẹ̀rù pé ẹ̀ mọ ibi tẹ́ ń lọ wala tahzanu ẹ má banújẹ́ lórí pé ẹbẹ́ ṣe kiri ẹbẹ́ fi ẹbí sílẹ̀ ẹbẹ́ fi ara sílẹ̀ ẹbẹ́ fi ọ̀rẹ́ sílẹ̀ ẹbẹ́ fi ilé ayé sílẹ̀ ẹ má banújẹ́ nípa àyẹn rárá rárá wa abshiru bil jannati allati kuntum tu'adun ẹ gba ìró dùnú pẹ̀lú àlìjánà èyí tí ọlọ́run ọba ṣe kíni èyí tí ẹlòmíì ọlọ́run ọba kẹ lórí sujud láti gbẹ̀mí rẹ̀ wọ́n máa retí pé ẹlòmíì yóò máa kírun ó wọ mọ́sálásí yẹn náà fílà irú rẹ̀ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè nígbà tó bá lò bí wákàtí méjì tí ò borí òkè làwọn tí wọ́n bẹ mọ́sálásí òkú fúra pé ẹni yìí ti pẹ́ ń bì nígbà tí wọ́n bá fọwọ́ tí wọ́n bá rí pé ẹ̀mí ti lọ yóò dìde tó bá díjọ́ pé dàlùkẹ́yà máa hó wa ṣáàjì yóò dìde lórí sujud ẹlòmíì ọlọ́run kẹ́ nígbà tẹ́mi rẹ̀ ń bọ́ kùránì nìkan àwọn ìròyìn nípa àwọn aksidẹ̀ntì tó ṣẹlẹ̀ nílẹ̀ lárúbáwá àti rẹ̀ ni tó jẹ́ sí pé nígbà tí wọ́n ń gbé lọ sọ́sibítù kùránì ló ń ka kùránì pẹ̀lú ohun tó dáa tòun ti gbogbo àwọn egbò àti èsì tó wà lára ẹ̀ kẹ́jẹ́ ń dà ní gbogbo ara ṣùgbọ́n ń ka kùránì pẹ̀lú ohun tó dáa kùránì yẹn ló kà pàdé ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàlùkẹ́yà máa gbèdéke ó máa ka kùránì a sì rẹ́ni tí ń béèrè pé sìgá dà ẹ fún òun ní sìgá sìgá ló béèrè tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ arẹ́ni tí àwọn olùmọ̀ kìí ṣe àwọn lásìkò tá a wà yìí ni o arẹ́ni tí wọ́n ní àwọn èèyàn rẹ̀ nígbà tẹ́ni fẹ́ bọ́ lẹ́nu rẹ̀ ó ní fún fún òun ní Qur'an ó ní fún òun wá Qur'an inú àwọn èèyàn rẹ̀ ń dùn pé tọ̀ bóyá nìyí fẹ́ ní ìgbẹ̀yìn dáadáa nu wọ́n nígbà tí wọ́n fún ní Qur'an wọ́n ló sọ fún wọn pé Qur'an yìí òun ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ nígbà tó gbá Qur'an mú tán ó ní Qur'an yìí òun ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ in tó wíkàn ìyẹn tó fi pàdé ọlọ́run kọ́lọ̀n kó jẹ́ kí gbẹ̀yìn wa kó dáa ilé ìlú bàtújẹ́ sí pé istiqama dídúró ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run kíyàn gbìyànjú kíyàn rí pé وني أنه ينبغي للإنسان أن يفتقد نفسه دائما هل هو مستقيم أو غير مستقيم إذن كمسلمي كما يراوي ذيو لوري قوري كما برار ليري شيء هو أنه يستقامه sóhun dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run àbí òun ò dúró. ọlọ́run ọba ọba àlekíọ́lá nínú súrọ̀tù Hud ó sọ fún òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó pa láṣẹ orí fastaqim kama umirta wa man taba ma'ak dúró déédéé gẹ́gẹ́ bí a ti pọ́ láṣẹ gẹ́gẹ́ bí a ti pọ́ láṣẹ àti wọ́ àtàwọn tí wọ́n túbá pẹ̀lú rẹ̀ ìyẹn ni pé àti àwọn àtiwọ́ àtàwọn mùsùlùmí kí ẹ má tètè tayọ àlà ilé ló bá jẹ́ sí pé àwọn ẹni àwọn èèyàn ọlọ́run àwọn ẹni ọlọ́run wọn a máa jọ́sìn fún ọlọ́run wọn a máa rawọ́ ra sẹ̀sọ́ ọlọ́run títí tí ẹ̀mí ò fi bọ́ lẹ́nu wọn ni. èèyàn ọlọ́run kan títayọ ọlọ́run bẹ̀lẹ̀ ní rẹ̀ kò ní sọ wípé òun ti jọ́sìn débì kan tí òun ní bùkátà sí kóun máa kírun má gẹ́gẹ́ bá ti ń rí lọ́pọ̀lọpọ̀ ààyè lónìí àwọn tí wọ́n ń pera wọn ní ahlul haqiqa tí wọ́n kì kírun wọ́n sì ń pera wọn ní mùsùlùmí wọ́n sì ń pera wọn ní mùsùlùmí tó ń ti gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lórí àárẹ̀ tó ṣe pàdé ọlọ́run àárẹ̀ tó jíṣẹ́ ọlọ́run ọba ṣe kó tó sí kò padà òjíṣẹ́ ọlọ́run kì í lè dárìn kò lè dárìn fún rárá rẹ̀ sásìkò òun bá tó èèyàn méjì ní fa òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ẹnìkan fa lágbọn bí ẹnìkan fa lágbọn kejì wọn á fa lọ mọ́sálásí sásìkò òun bá tó tòun ti gbówà lórí àárẹ̀ irú islam wo wá ní tiwa pé èyàn ní sí àárẹ̀ o kò ní gbáwẹ̀ ọ̀sán gan àwẹ̀ yóò máa jẹun owó ti mọ̀sùn lákàrà makalla kò sí istiqama kò ní kírun gbà ibi táwa sin lọ́hùn dé yìí àti sin lọ́hùn tayọ ká tó máa kírun irun kíkí táwọn ẹrú kéékèèké ni inna lillahi wa inna ilaihi rajiun ìyẹn ti di nǹkan pàápàá jùlọ tíyẹn bá ti bá ọ̀rọ̀ ara rẹ̀ débi pé kò kírun ma wàláhì èmi tó ń ti dágbére fẹ́sì islam ó kàn ń tan ara rẹ̀ pé mùsùlùmí lòun ṣùgbọ́n ó ti dágbére fẹ́sì islam torí náà ẹni tí ó bá ń lọ ìrun lára kò sí ìfẹ̀káwọ́mà nínú ọ̀rọ̀ rẹ̀ kò sí ìdúró dédé nínú ọ̀rọ̀ rẹ̀ torí pé tíyẹn bá lọ́rùn la èèyàn ó sọ ìrun nù ẹni tí ó kọ̀ tí ò yọ zàká kò sí ìdúró déédéé nínú ọ̀rọ̀ rẹ̀ ilé ẹ̀rọ jẹ́ sí pé kì í ṣe pé káàkiri ọ̀nà sàlámù aleykum sàlámù aleykum ẹ̀sìn islam tán là àwọn àwọn nǹkan míì tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí nínú tó ní láti ṣe pẹ̀lú muhammadu àwa gan ẹni tó kọ tí yóò yọ zaka kò sí istiqama nínú ọ̀rọ̀ rẹ̀ kò dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run ẹni tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ bá dòwò pọ̀ yóò yàn yín jẹ gbogbo ọgbọ́n tí yóò fi yàn yín jẹ ní wá kódà kó jẹ́ gbígbẹ́ ni tí ń kírun ni kò sí istiqama nínú ọ̀rọ̀ rẹ̀ kò dúró déédéé torí pé àwọn ọ̀kan nínú àwọn àwà tó burú jẹ́ islam kọ̀ fún wa man ghashana falaysa minna bẹ́ẹ̀ wọ́n ní ìkìlọ̀ tó ti di ọlọ́wọ́n bá tó sáwùndì láyè yẹn gan ní agbára tó ní kò di ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tí máa ń ṣe tó bá ń wúrú wa ìjàmbá fáwọn àlùmọ̀ mímá ṣe ìjàmbá nínú kátàkárà gbogbo ẹni tí bá ń ṣe eléyìí torí pé ẹlòmíì ti wọ pé ìyẹn ẹ̀sìn wọnú rẹ̀ ẹ̀sìn wọnú kátàkárà so gbogbo nǹkan táwọn tí wọ́n ti ṣe mùsùlùmí bá ń ṣe ní muhammadu àwọn àna ṣe a búra lórí irọ́ nítorí kálí jèrè tó pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tírú àwọn nǹkan wọ̀nyí tó bá wà nínú òṣèṣì rẹ̀ ìnítọ̀hún kò sí istiqama nínú ọ̀rọ̀ rẹ̀ nítorí náà gẹ́gẹ́ bí mùsùlùmí ó yẹ ká máa bẹ̀rẹ̀ wa wò lóòrèkóòrè ká máa wo iṣẹ́ wa bó o la ṣe ń ṣe sórí siratal mustaqim la ti wà sórí ọ̀nà tó gún régé náà la ti wà ṣé lórí bọ́lọ̀ bá ṣe pa láṣẹ náà la ṣe kí ọlọ́run bá ṣe wọ́n ṣàìfi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ nítorí àsìkò b báyìí ni a ó dúró bí Allahi tabaraka wa ta'ala kí ọlọ́run ọba kí wọ́n sáyẹ̀ gbá ní ẹ̀sìn fún gbogbo wa wallahu ta'ala a'lam. Naam. نعم تفضل عليكم السلام Thank you. Naam. Naam náà nínú ṣíṣe àtúnṣe fáyidà tó wà ní lábẹ́ tá a bá fẹ́ ṣe àtúnṣe a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan kó dájú wípé aburú aburú ò gbọ́dọ̀ ti ẹ̀yìn àtúnṣe yẹn wá tí ó lágbára ju àǹfààní àtúnṣe tá a fẹ́ ṣe yẹn lọ sẹ́yìn a gbọ́dọ̀ bira wa léèrè ìbéèrè yìí síwájú ká tó gbé gbogbo ìgbésẹ̀ kígbésẹ̀ lórí àtúnṣe ṣíṣe sọ yẹn sìn so tó bá dá wa lójú pé aburú ó lè tàtàrí àtúnṣe tá a fẹ́ ṣe yẹn wá ìtòfi ìtòfojú hàn náà ni wípé àsìkò àtiṣe àtúnṣe yẹn kò tí ì ṣe kíni kò tí ì tó so nínú irú ìṣesí yẹn èyí ó wo àyíká àti um, irú àwọn èèyàn téèyàn fẹ́ ṣe àtúnṣe yẹn fún àgbọ́yé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ó determine bóyá kí yẹn ṣàtúnṣe yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kí yẹn ṣe kíni àbí kí yẹn fílẹ̀ di àsìkò mi almuhim káyidà tó yẹ ká mú lọ́wọ́ òun náà ni wípé sátúnṣe tí mo fẹ́ ṣe yìí ṣé kò ní mú aburú lọ́wọ́ àpèjúwe òun náà ni lásìkò tí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run bá sọ fún Aisha ní ọjọ́ kan wípé tí bá ti pé àwọn èèyàn rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Islam mi ò bá wó Káàbà kí n ṣe kí ni kí n tún kọ́ mi ò bá wò kí n tún kọ́ ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run kò ṣe kí ni kò wo kó tún kọ́ torí pé tó ti di ọlọ́run bá tó bá wó káàbà aburú tí ó tàtàrà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yóò lágbára torí pé àwọn èèyàn yìí Islam tó dé wọn a máa bàbàrà jíni káàbà lọ́dún kan tí wọ́n fẹ́ tún káàbà kọ́ wọ́n fẹ́ tún kọ́ ni o ṣùgbọ́n ẹ̀rù ń ba gbogbo wọn torí wọ́n mọ̀ ń tó ṣẹlẹ̀ ní amulfi ọdún eléerin táwọn èèyàn tẹ́láwọn fẹ́ wó káàbà táwọn ará mọ́kà ní ṣé kìí sáwọn alẹ́ fẹ́ bájà wọ́n ní kìí sí ẹ̀yìn káàbà ní làfẹ́ wó tẹ́ẹ̀ bá ti wọ́n bá lọ gorí òkè ìwé nǹkan ìmọ̀ yóò ṣẹlẹ̀ kò sí islam lára wọn ṣùgbọ́n wọ́n mọ̀ sí kàábà yẹn ọlọ́run ọlọ́run ní sí àwọn ilé rẹ̀ fún wọn sọmọ kàábà wọ́n mà tòun ti pẹ́ bọ́ ni wọ́n ń ṣe ni wọ́n fi sá lọ wọ́n fi lọ wò náà pé nǹkan ìmọ̀ ó ṣẹlẹ̀ ẹ ti wo ohun tó ṣẹlẹ̀ náà ẹ wò bọ́lọ̀ wọn bá ti pa àwọn yẹn rún so wọ́n mọ ìtumọ̀ kéèyàn fọwọ́ kan kàábà wọ́n á sì máa bàbára kàábà lásìkò tí wọ́n sì máa lọ́dún táwọn náà wá fẹ́ tún kọ́ nígbà tí wọ́n débẹ̀ tó kálukú kó àké àti èyí tí wọ́n fi tó kàábà kọ́ tí wọ́n dé pé wọ́n fẹ́ wọ́n fẹ́ yọ àwọn òkúta kọ̀ọ̀kan kó wọ́n tún ma wọ́n kálukú àwọn ojú ara wọn pé tọ̀dá ní kọ̀kọ́ bẹ̀rẹ̀ torí kírun tó ṣẹlẹ̀ sáwọn ará ilé ìjọsí kó má ṣẹlẹ̀ sáwọn àwọn olùmọ́ni wọ́n wá fi àké kan díẹ̀ wọ́n sùn mẹ́yìn wọ́n wò sánmà wọ̀ pé ṣé kò sí nǹkan kan tí ń bọ̀ láti sánmà ìyẹn ni pé ìyẹn ó túmọ̀ sí pé wọ́n ń bàbà ara kí ni káàbà wọ́n mọ̀ pé tọ́lọ́run nígbà tẹ́sí islam wá dé ẹ̀sìn islam yìí tí wọ́n fi rinlẹ̀ pé lóòótọ́ káàbà yìí tọ́ ọlọ́run ni kódà gan ọ̀kan nínú àwọn òpómúlérú ẹ̀sìn wa òun náà ní ti ṣe hajj lọ sí ilé ọlọ́run ká tún wá pé ẹ̀sìn tí alówí báyìí òun náà ló tún wá ní ká tún ṣe kí ni ká wó káàbà yóò takò làákà yẹn wọn tó bá takò làákà yẹn wọn ó lè ṣokùnfà kọ́kọ́rọ́ kan wọn sọ pé àtẹ̀sìn rẹ mọ́ kó o tó gbẹ́sìn rẹ dé gan amọ̀gbẹ́ nìkan kan gbọ́dọ̀ fọwọ́ kan káàbà so fìtínà tí yóò tàtara bẹ́ẹ̀ wá yóò ṣe kíni látàrí ilé àtàwọn ọlọ́kan òjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò tí sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam làwọn olùmọ̀ fi sọ pé gbogbo àtúnṣe tá a bá fẹ́ ṣe á àǹfààní rẹ̀ àtàbúrú rẹ̀ tàbúrú tí ó tàtara ara ṣíṣe àtúnṣe yẹn wá tó bá lágbára ju àǹfààní rẹ̀ lọ àjẹsí pé àsìkò ṣíṣe àtúnṣe yẹn kò tí ì ṣe kí ni kò tí ì tó nìyẹn wallahu ta'ala alam ọlọ́run bá ló fi má jùlọ. naam waaleykum salaam waaleykum salaam ẹ jẹ́ ká naam waaleykum salaam. àwọn tí ẹ̀sìn Islam gbà tó gbà wá ní àyè kápá wọn. لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث أن محمد صلى الله عليه وسلم jẹ́ mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ káta sílẹ̀ àti pẹ̀lú ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta òun náà ni àṣẹyìnbó zani azani ẹni tí ó ti ṣe kíni ẹni tó ti níyàwó rí tàbó ti lọ́kọ rí ta ká mú tó ṣe zìnà ìyẹn ni táwọn ẹ̀rí sì pé lórí rẹ̀ kì í ṣe pé káwọn yẹn máa sọ káàkiri nílùú pé lágbájá ṣe zìnà láà ẹni tó bá ń tọ́ nínú ẹ̀sìn Islam ẹni tí bá ń fi zina ró yẹn lómi tí kò sẹ̀sẹ̀ ẹ̀rí mẹ́rin irú ẹni bẹ́ẹ̀ punishment tiẹ̀ náà wà fún irú ẹni tí ẹ̀rí pé lórí ẹ̀ kó ṣe zina tàbóbìnrin tí kò lọ́kọ tá a sì rí pẹ̀lú oyún kò sí èméjì nínú pé zina ló ṣe kíni ló ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni àmà ẹni tí ó ṣe rídá ṣéǹsì ẹni àtàrí kùlìdí ni àlùmùfárí kùlìjàmá ó fẹ́ sin rẹ̀ sílẹ̀ mùsùlùmí ni tẹ́lẹ̀ olóhùn òṣè ìsìláàmù má irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní á pe àwọn olùmọ̀ kó o ṣe wáàzí fún fún ọjọ́ mẹ́ta tó bá lóhùn òṣè ìsìláàmù má náà ni ẹ̀sìn ìsìláàmù ní irú ẹni bẹ́ẹ̀ kápá yókùtàlù káfíran mọ̀tàdàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹni tó òun náà ṣe kíni ẹni tó òun náà pààyàn ẹni tó bá pààyàn á ṣe kíni á pa àwọn circumstances wọ̀nyí ta ni wàá pa àwọn èèyàn yìí ta ni ó pa wọn ṣé àwọn ará àdúgbò ni wọ́n ṣe mítìnì pé ẹni yìí ẹja pa àbáwọn ará ilé ni ni wọ́n ṣe mítìnì pé ẹni yìí ẹja pa là ìjọba ni ó ṣe kìnnì ìjọba ni kì í ṣe individuals torí pé taba ní kí individual kí wọ́n máa pààyàn fọwọ́dà ọ̀pọ̀ ẹni tí yìnbọn bá ti fẹ́ rí ládùúgbò yẹn kọ̀sọ̀ pé eléyìí náà ṣe nǹkan báyìí já pa ìjọba àwọn ni wọ́n follow due process wọ́n wo àwọn wọ́n tẹ̀lé àwọn ìlànà tíṣẹ̀rí àlàkalẹ̀ kí wọ́n torí pé ẹ̀mí ọmọ èèyàn ẹ̀sìn islam pàtàkì ẹ̀mí ọmọ èèyàn nílò pàtó ti jẹ́ sí pé ẹ̀sìn islam sọ fún wa pé gbogbo ẹni tó bá ta ẹ̀jẹ̀ sílẹ̀ láì sí ẹ̀tọ́ ẹ̀jẹ̀ èèyàn kan ó ṣe déédéé pé ó pa gbogbo èèyàn tí ń ṣẹ̀mí bákan náà lẹni tí ó ṣèwò ẹ̀mí èèyàn kan ó ṣe déédéé pé ó ṣèwò gbogbo ẹ̀mí àwọn èèyàn pátápátá sẹ́yìnsìn so ẹ̀sẹ̀sáàmù pàtàkì ẹ̀mí torí náà kò fi pípa èèyàn gbígbẹ̀mí ọmọ ànábì ádámà sọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan àyàfi lẹ́yìn ìgbà tí a bá ṣe kí ni tí a bá tẹ̀lé àwọn òfin tẹ́sìn islam ṣe kí ni tó là kalẹ̀ wallahu ta'ala a'lam náà ìbéèrè kan wọn bí wa alaikum salaam. náà. náà. Naam. Naam. Naam. Naam. Àwọn hmm. ọmọ hmm wọ́n lè fún ọ̀dà mọ̀. Àwọn akọ́ ń sọ àwọn ẹ̀dá sí ìgbà lẹ́yìn àti ìlú ìlú ọ̀dà ìgbà. Ẹgbẹ́ àwọn ọ̀dà máa ń kí n tí ì bá àlàyé débi pé sẹ́ẹ̀bà ti sùn jáde àbẹ́yẹ̀ ní bá ṣe torí pé ọ̀rọ̀ yẹn ayé abá ni ilé bàtà àfi pọ̀ sí wẹ́wẹ́ ayé akàn abá ni tí ìmáàmù bá ṣe mistake ẹ̀rí pé nǹkan tá a fẹ́ lò ń bẹ̀ ní ìkíláàsù níyà ẹ̀rí pé nǹkan tá a sọ bá ọ̀rọ̀ yẹn kì í ṣe pé a fẹ́ sọ ìdájọ́ irú ìṣesí yẹn gan èló mu wa sọ à ń sọ̀rọ̀ nípa àníyàn dáadáa wípé kí ìmáàmù kan sọ pé òun láàníyàn dáadáa lápèjúwe kó wá kí ìrun àsùbá rákà mẹ́jọ lábẹ́ ẹbẹ̀ láti pàkíyèsí wa pé àlàyé ti síwájú nígbà kan sẹ́yìn wípé àní tí ìmáàmù bá fẹ́ fi rákà kan kúrun rákà mẹ́rin àbí rákà mẹ́ta àbí rákà méjì tààtò ìrun ti pé ṣùgbọ́n ìmáàmù fẹ́ fi kún tá a bá ṣe tẹ̀síbíhù fún ẹgbẹ́ tá a bá ṣe subhanallah ìmáàmù ìgbàgbọ́ tiẹ̀ ni pé ìrun òjì ìṣe kíni tẹ́ bá ṣe subhanallah fún ìmáàmù tó fẹ́ dìde tí ó sì tí ó sì yé dìde náà ó túnmọ̀ sí pé gbàgbọ́ ti ẹni pé irun yẹn ò tí ì ṣe kíni irun rẹ̀ ò tí ì pé kò dá lójú pé irun yẹn ti pé ló bá tó fi dìde àṣìṣe inú lágbọ̀n tiẹ̀ ṣùgbọ́n yìí ó dá yín lójú ẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ni wọ́n ṣe kíni wọ́n ó àmà sápẹ́ nítorí pé àwọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tọ́yì tí ìmáàmù yẹn bá wá padà wá tó ṣe tó ṣe àtẹ́híyà rẹ̀ tó bá tẹ́ bá ṣe subhanallah kò tó bá padà fáìn tí ò bá padà tó fi múrákà yẹn wá ẹ máa ẹ dúró dé tó bá sálámà fẹ́ǹsì tó ṣe torí pé ìmáàmù yín ni gbogbo àṣìṣe tó bá bá bá ìmáàmù yín ó ṣe kí ni ó tabẹ́yìn náà gbogbo àti tó bá ta bá ìmáàmù yóò ta báyìí náà tó tó bá sálámà tó ṣe sùjúdù bàdí yẹn ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ ṣe sùjúdù bàdí pẹ̀lú ẹ̀ kódà gan kó jẹ́ sí pé ẹ̀yin ò ṣe kíni ẹ̀yin ò bá kópa nínú fífi kún ìrùn tí ó fi kún ìrùn yẹn eléyìí ni àlàyé nípa àgbọ̀n yẹn wallahu a'lam náà nítorí àsìkò ẹ̀dá kan àwọn tí wọ́n wá níbèrè kí wọ́n má bínú bóyá kó kọ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ inṣàlá tá a bá tètè àmà àmà entertain àwọn ìbéèrè wọn àwọn tí a sọ tí dédé èròǹgbà ọ̀rọ̀ àti sunna ní Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kí ó san wá ní ẹ̀san wíwí àti gbígbọ́ ètò kúdíẹ̀ káàtó kọ́lọ́run bá kí